إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد على تكون الله سبحانه وتعالى أترى صلاة نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أطلع تسوالي الذي ذكر لكم القرآن الكريم لكم سورة الروم آية 61 أعوذ بالله من الشيطان الرجيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون الله سبحانه وتعالى فقرة تساؤل البر والبحر في بلد قوم في البر دنيا والبحر حكيمين قلوب àwọn ìlú tó ń bẹ lẹ́gbẹ̀gbẹ̀ omi bímọ akátẹ́bá alìdìmíà ní tó fa ìgbàgbọ́ yìí tó fi gbalẹ̀ kan òun náà ni àfọwọ́pá àwọn èèyàn ìpàpá sí àṣẹ ọlọ́mọba ìkọ̀ní sí òfin ọlọ́mọba eléyìí tí ó kọ sábàbí sí ìbàjẹ́ báwọn ìṣèjàmbá báwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi balẹ̀ gan-an torí ìgbóni kúrò níbi òfin ọlọ́run bá fún ara wọn náà tí àwọn èèyàn ń ṣe. èyí ò ní kan bá àpọ̀lọ́ lè hàn ìlú ọlọ́run bá ní ìdí tí àwọn ìbàjẹ́ ìpànìyàn ní ìṣèjàmbá fáwọn èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi aláàrin ní tó fi gbalẹ̀ kan ọlọ́wọ́n bá ní òun fẹ́ fún wọn tọ́wọ́ bá àbọ̀bẹ́bẹ̀ àmìlì èyí tí ó máa jẹ́ díẹ̀ nínú iṣẹ́ ọwọ́ mi iṣẹ́ ọwọ́ òun náà ni àti àṣẹ ọlọ́wọ́n bá àwọn nǹkan tó náà bá kọ́ wá láti pé ká ṣe tọ́nu ìyẹn gbèrú sílẹ̀ lápẹ̀jú ká mú ọlọ́run ọba lọ́kàn ṣoṣo ká má wọ orogún pẹ̀lú ẹ̀ ká kí irun wákàtí márùn bákan náà ká yọ dúkìá wa ká àwẹ̀ Ramadan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan tí ọlọ́run ọba tó pàṣẹ rẹ̀ ó ṣe pé ọmọ ìlú agbègbè sílẹ̀ àtẹnitọ́nà ń bá ṣàánú ọ̀pọ̀rọ̀ àwọn èèyàn níwọ̀ orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni wọ́n ń gbé ẹ̀fẹ́ ọlọ́wọ́n ọba fún kanú àwọn ẹ̀dá rẹ̀ bákan náà àwọn akẹ́kẹ́ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó ṣe léwọ̀ fún wa ìmọ̀ wa orogún pẹ̀lú ẹ̀ tó ní ká jìnnà sí i bákan náà ìmọ̀ tó jàǹbá nípa nìyàn ìmọ̀ gbowó èlé ìmọ̀ gbowó pa ìmọ̀ àbábọ́ọ̀dù ìmọ̀ ṣíṣe ọ̀túnmọ̀nì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn akẹ́kẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe léwò fún wa àwọn mẹ́niyàn ọ̀sọ̀rọ̀ wa là ń kọ́ sí fún sáwọn nǹkan yìí là ń lúwẹ̀ nínú àwọn nǹkan tí ọlọ́run bá ṣe léwọ̀ ìgbà tó lè ti wá ló wáyé èyí tí ó jẹ́ effect méjèèjì effect níbi ọlọ́run bá ní ká mọ̀ ṣe táǹṣe níbi ọlọ́run bá ní ká ṣe kágbéta gbégbé sílẹ̀ méjèèjì effect yẹ kó náà ní ọlọ́run bá ń sọ wípé ìbọn ara ìfàsáàbí èyí bá fi ìrìn bá bima kasabat aydihim ìbàjẹ́ ó ti di tó hàn lórí rẹ̀ ní gbogbo àyè ó hàn lórí ọ̀sẹ̀ ó hàn láwọn ìlú tó súnlé tí ó ní nǹkan tó hàn káàkiri ìbàjẹ́ ìmọ̀ akẹ́kọ̀ọ́ bá táyì nìyà àtọwọ́fà ọmọ ìgbàlódé yìí òun la sọ pé gbogbo jàǹbá táàrí tó ń ṣẹlẹ̀ káàkiri kidnapping ni kidney ni extortion ni gbogbo àwọn ìbàjẹ́ yìí yóò máa bí ni eléyìí náà olóyìnbó ń pè ní ripple effect nǹkan kan tó ṣe pé tá a bá ṣe yóò fa nǹkan ní ìwà àti nǹkan tí ó dáa kan yóò fa ìgbà oníwà eléyìí wọ́n tó kí ìfú ìfẹ́. Tí gbogbo àwọn nílà ìlú sáàrin láwùjọ lórí àwọn ìpàdé sáàrin lórí èyí kálukú wa ń pariwo àà eléyìí pọ̀ jù ìlú òfararọ nǹkan ọ̀dá sáà ń táwọn sọ fáwọn olórí wa ni wọ́n ṣe sábà bí rẹ̀ kò ń ṣe olórí wa ló ṣe sábà bí rẹ̀ àfọ àgbègbè wa ni ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ọlọ́run ní ìtàjẹ́ ìpànìyàn kìlìmọ́nì extortion àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìwà àbàjẹ́ táàrin táà pariwo yìí ọlọ́run bá ní àtọ̀ ọ̀pá wa ni kò ń ṣe iṣẹ́ àwọn olórí wa torí pé àwọn tí wọn ń bá báńkì kan dáadáa ni wọ́n máa fi àìdáàlú ni wọ́n máa fi lórí olórí kò ń ṣe lórí àwọn akẹ́kọ̀ọ́ fúnra wa láti tó bẹ́ẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ fúnra wa àwọn akẹ́kọ̀ọ́ fúnra wa bẹ́ẹ̀ ni ṣe ti ọlọ́wọ́ bá ní pé ìnàlá láàyò bá yúrù máa bí káwí àtà ìwà yúrù máa bí ìtòkèlè ọlọ́wọ́ bó ní ní kọ̀ǹdíṣàn àwọn ìgbà tó padà àtà ìwà yúrù máa bí ìtòkèlè àti ìṣòro àwọn ìgbà tí àwọn ọmọ ìpadà máa bí ìtòkèlè ètò ń bẹ pẹ̀lú wọn ẹni kọlu sí ara wọn padà ìdájọ́ lọ́wọ́ bá fún àwọn owó àtàhálà yóò di pé àlápẹ̀rẹ̀ wọn náà olójú sí kálámẹ̀rẹ̀ wọn bá ní olójú tó La condición pàdé fún mi. Náà aláàbòye wà ní ọlọ́pàá ọdún márùn-ún àbúwọ̀ sàárò ní ìpadà tó lè ìtàjí ó jẹ́ àbúrú àti tí àwọn akọ̀kọ̀ fúnra wa tí a bá kọ ara wa ní kúrò ní condition tó wá ó lè pé káwọn ẹ̀tọ́ láti ọlọ́wọ́ bá ẹ̀tọ́ náà bá kọ wá láti ọ̀ká máa ṣe àwọn nǹkan tó ní kájínà sí kájínà sí eléyìí ló fún àlámọ̀rí wa ṣe ọlọ́wọ́ bá tún àwọn ọmọ ọ̀tà ara ní gbọ́ra ìfọ̀sọ́dù ìbọ̀rù wọ̀báhàrù bímọ àkàkàbà àìyí àwọn ìbàjẹ́ tó ń lọ lórí rẹ̀ yìí tó ń lọ lórí ọ̀sẹ̀ tó ń lọ bí àwọn ìlú tí wọ́n bẹ létí orí ó lọ lórí island àti mainland ọlọ́run subhanahu wa ta'ala ní àfọwọ́sà lórí ọlọ́run subhanahu wa ta'ala wá ní hikma kò ti ṣe ipe tí ìbàjẹ́ yẹn kó mọ ara lọ́wọ́ ìlú rí kan bá àbọ̀lẹ́rì àmì ọlọ́run tó jẹ́ àwọn èèyàn tọ́wọ́ díẹ̀ nínú nǹkan tán ṣe nínú ìrìkọ́ bákàtọ̀ lẹ́bi àmì ọlọ́pẹ́ tọ́wọ́ díẹ̀ nínú nǹkan tí wọ́n ṣe làánà ilé ọjọ́ owó bóyá wọ́n á ti ẹ̀ padà nígbà tó bá rí ìyà nígbà tó lọ́pọ̀ jẹ́ pé tàà bá wùwà dáadáa láwùjọ ìwà dáadáa tàà bá wù yóò mọ̀ sí dáadáa rí bẹ́ẹ̀ náà ìwà àbàjẹ́ tàà bá wù yóò mọ̀ sí ìwà àbàjẹ́ mi bẹ́ẹ̀ tí sí ìwà àbàjẹ́ mi àwọn èèyàn ó mọ̀ jìyà rẹ̀ àwọn èèyàn ó mọ̀ foríkó ولما الله سبحانه وتعالى قل ظهر الفساد في البر والبحر بما كسبت أيديكم ìbàjẹ́ tẹ̀ ní ọlọ́run ní ìfẹ́ tó pa nǹkan tó hàn lórí rẹ̀ ìmọ̀ kàkàbà tí àìlè náà ọ̀pọ̀lọpọ̀ ní èdè ìròyìn ìkọ̀ ń bá àbọ̀dẹ́ ìhánú ọlọ́run ní òun kẹfẹ́ fún ọkọ̀ wò sí ẹ̀mí ní kẹfẹ́ ṣe màá gbàgbé ṣe o bóyá mo tù bá bóyá mo tù bá nǹkan tí wọ́n ṣe so ètò ẹ̀ tí ẹnìkọ̀ọ̀kan wa kánò ní àmọ̀dájú lórí kọ́nà bẹ̀rẹ̀ lọ́wọ́ pé gbogbo àwọn ìbàjẹ́ aburú tó ń ṣẹlẹ̀ láwùjọ wa lórí kí ni solution rẹ̀ solution náà ní wípé kọ́nà bẹ̀rẹ̀ lọ́wọ́ pé kò sí ṣọ́pọ̀tì kéèyàn àti ní ká ṣe gbọ́nà ọba fẹ́ ká jìnà sí ti ọlọ́mọ ọba ní ká jìnà sí eléyìí ní solution fún ìkẹta nǹkan ní láwùjọ wa. ọlọ́mọ ọba subhanahu wa ta'ala ó ní ní ìlú kọ̀ òun ká ágbọ́n lè àmì torí kó wọn lọ́mọ ọba lè fi wọn tọ́wọ́ bá àgbẹ̀lẹ́lẹ̀ àmì díẹ̀ nínú tí wọ́n ṣe ọlọ́mọbó fi ìyá gbogbo nta ṣe jẹ wá o díẹ̀ nínú nta ṣe ní àyíká lọ́lọ́mọ ọba ní ká mú rí ètò orúkú rẹ̀ díẹ̀ nínú kàtà ṣe ní àyíká díẹ̀ díẹ̀ olọ́lọ́mọ ọba ní ká mú rí ètò aburú rẹ̀ ní lára wa láàrin wa lẹ́yìn ilé wa níwájú ilé wa ọlọ́wọ́ bá ti ká náà rí. Tọ́nà ọba kò ká ẹ̀rọ tààlà bá fẹ́ fi ìyá gbogbo táàmì ṣe jẹ wọ́n kọ́ yóò lágbára. Tọ́nà ọba kò ká ẹ̀rọ tààlà ló ń sọ fún wa nítorí wà láwùjọ áàbùdó lọ́hùn-ún máa ká sí máa ká sọ̀rọ̀. ما ترك لأضاعي الدابة ولكن يأخذهم إلى أجل مسمى ọlọ́pàá bá ní tó bá ṣe pé òun máa ń fi ìyá sáwé ìyẹn ṣe òun tí ń jẹ wọ́n gbogbo tán ṣe òun tí ààrẹ jẹ wọ́n rí pátára kàlàbà ìyá nìdáàbà kò ní sí ẹranko kan lórí rẹ̀ oníṣe ẹranko kan lórí rẹ̀ tó wá ti kọ́ lọ́nkọ́ sí àjẹ wa bá a ti ń ṣe àwọn nǹkan rẹ̀ ṣùgbọ́n náà bá ti àwọn ọwọ́ ọ̀gá rárá nítorí ṣe ni pé yóò jẹ wá ní àdíẹ̀ nínú àwọn kàtà ṣe nítorí dábì bá ṣẹlú padà sọ́dọ̀ rẹ̀ lẹ́nu pé ń ti wá lọ́sọ̀dọ̀ ọlọ́run lọ́sọ̀ àwọn ọwọ́ ọ̀gá rẹ̀ so ó repercussions ìgbà ń ṣe ní ìfẹ́ tó tako òfin ọlọ́run ọba àmọ́ nípa kọ́ṣìnì ṣùgbọ́n díẹ̀ nínú tó ẹgbẹ́ jẹ́ ìyá òun ìgbà ń díẹ̀ nínú tó ẹgbẹ́ jẹ́ ìyá òun ìgbà ń díẹ̀ nínú ẹ̀rọ yìí torí ọlọ́run ọba ní ìfẹ́ ọgbọ́n ìgbìyànjú yìí tó ra àátàkùnṣe ìgbésí ayé wa àátàrí ìgbésí ayé wa tí ó fi lọ sí ìfẹ́ tí ọlọ́wọ́ subhanahu wa ta'ala tó tẹ́ láti jìnà sí ẹgbẹ́ ṣíṣe ìmọ̀wá orogún pẹ̀lú ọlọ́wọ́ subhanahu wa ta'ala láti jìnà sí ilẹ̀ ṣíṣe ọtí mímu owó èdè gbígbà ìmọ̀ ẹgbà bẹ́ẹ̀lì ìfipágbowó láti mú ọlọ́mọba lọ́pọ̀ ṣoṣo bákan náà èrò dáàkì táàkì lè máa mójútó àwọn kàtọ́nà ọba pa láti ta gbẹ́gbẹ́ sílẹ̀ táàkì lè máa ṣe wọ́n ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní kí ọmọ ènìyàn ká tọ́wọ́ ká rí ìyà díẹ̀ nípa àwọn kàtà ìṣèlú nǹkan tó ń fẹ́ jọ wá ń yà tó tó ń tán wọ́n yà díẹ̀ díẹ̀ gbogbo táwọn náà pariwo ìyà díẹ̀ díẹ̀ tó tabaríkà wo ìyà tí ọlọ́run bá padé ti kalẹ̀ fún àwọn tí wọ́n kọ sí ikú sí gbogbo nǹkan bá ìlú díẹ̀ torí ìlú ikọ́ fún bá àwọn lórí àmì ọlọ́run ló ń ṣe nítorí kó ń fẹ́ fún wọn sọ́wọ́ díẹ̀ nǹkan tán ṣe làádọ́mú yẹ́njú kán lè ta padà kúrò bẹ́ kán lè jáwọ́ bẹ́ lọ́dọ̀ jẹ́ pé ẹ̀rẹ́ lóbi gbèsè yìí pé bàtí àwọn àgbàtì kan bá tẹ̀lé sí yóò rí ṣe lè tẹ́tẹ́ yóò wà tẹ̀lé gbèsè yìí pé yóò mú sí lọ́wọ́ ìtọ́nà ń fẹ́ yóò máa ṣe ìtọ́nà wọn bá mú wò fẹ́ yóò ṣe lè fi irú ìtẹ̀bẹ́ àwọn àjáde àtẹ́wò tó ṣẹlẹ̀ sí yẹn ó kọ́ ọlọ́gbọ́n ni súnmọ́ ẹlòmíì kò ní lórí mẹ́rin tó ti tẹ́jú ẹ ìwà tí ò dákó ní ilẹ̀ náà yóò kọ́ntínú láti wọn wù àwọn nǹkan tí ó dọ́nà ẹ̀ tó pẹ̀lú ìsílẹ̀ yẹn yóò kọ́ntínú láti wọn gbé ìsílẹ̀ ìwé yẹn bẹ́ẹ̀ ìyà yóò kù dúró dèé tó bá ti tọ́jú ìyà ìyá torí pé nǹkan náà wọ́n bá sọ ليذيقهم بعد الذي عملوا ọlọ́mọ ọba òun fẹ́ kí wọn tọ́wọ́ díẹ̀ nínú àwọn ṣẹ́ẹ̀ṣẹ́ wọn ìpapọ́ṣìn rìsọ́ọ̀tì díẹ̀ nínú àwọn ṣẹ́ẹ̀ṣẹ́ wọn làádọ́gbọ̀ ìṣòro torí kán lè bá àṣírí kán lè bá àṣírí padà tọ́lọ́mọ bá ní wàláwù àfihàn lọ́wọ́ ما ترك لظهريا دابة وشيء الله سبحانه وتعالى قل وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم عدوك بطش الذين كما قال أقوام عليه وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم àdánwò tó bá ṣẹlẹ̀ sí kẹrìnà wípé àfọwọ́fà iṣẹ́ ọwọ́ yìí tó ló fi jẹ́ wípé ó pàtàkì káàdà tọ́nì station àgbáyé gbogbo àwọn àgbáǹkàrí lágbàáyé àfọwọ́fà wọn ìtàkásí àṣẹ ọlọ́mọdé sọ̀kánà wọ́n dáhàlà orí tó yìí تعبت كل ذلك يدرس علم سبحانه وتعالى في كل ولو أن أهل الكرة آمن واتقوا لفتحنا عليك بركات من السماء والأرض ولكن كذبوا قال الله سبحانه وتعالى قل أورأى الجنة láti ní pé wọ́n pààyàn ọlọ́mọba tó pààyàn wọ̀ tààrà ni wọ́n gbọ́ ọlọ́mọba gbọ́ wọ́n lè pààyàn ọlọ́mọba لفتحنا عليه البركات من السماء والأرض الله بعني البركة الأمور الله بعني الشكوى لفتحنا عليه بركات من السماء والأرض قول يا سنة يوم الصفالة أمولي يوم الجبل àwọn àlùbáríkà nínú ẹ̀ yóò máa jáde wọn bá ní wà láti ẹ̀dá ṣùgbọ́n wọ́n fi ọ̀rọ̀ ọlọ́run bá nírọ̀ bákan náà lọ́wọ́ bá sún bóbi oníkàlámà nẹ́sù máa dúkìí rúbe ìgbà tí wọ́n gbàgbé tí wọ́n gbèjì sílẹ̀ wọ́n àtúkọ̀wọ̀n ànábì wáyé ṣe fún wọn ọ̀tá àmà àlejò àbàwọ̀ àbàkúrú ìṣèjì àwọn ọlọ́wọ́ bá wá ṣe orí ẹ̀fẹ́ fún wọn a ní sí kí wọ́n bí fún wọn hafẹ́ ilẹ̀ tọ́lù ní bá ń tó ìgbà tó ní orí ẹ̀jẹ́ tí wọ́n tún àkàtúná ń bá kàtà ọlọ́run àwa sọ ìdí àlé wọn lórí lórí ká ìbá ọmọ òdòdó sí ìdààmú wa bá ẹni tó ti ń nínú ọlá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kàn rí àtẹ̀wò òjijì nígbà mú gbá bí ọ̀rọ̀ àwọn tó ṣe tí wọ́n ń tako àṣẹ ọlọ́wọ́ba tó ṣe máa rí ní kọlọ́ba tí ó ṣe àwọn ẹ̀kọ́ kan ó kàwá fún mọ́ àwọn tó ṣe wípé ọmọ ń dúró ti òfin ọlọ́wọ́ba àwọn tó torí àwọn tí wọ́n ṣe ìbàjẹ́ ló jẹ́ pé àwọn tó pépè ní ọlọ́mọba subhanahu wa ta'ala wọn gbọ́dọ̀ ìpìlẹ̀ láti máa ṣòdodo fáwọn èèyàn láti máa ṣe wá àtúntàn èèyàn ọlọ́run bá ti sọ tó wá pàtó sí nàtàn láti sí ìbámu ẹ̀lẹ́rí náà dọ́là náà ní kò kọ́ ọlọ́run ní ti dànù ẹ ti dànù ṣùgbọ́n náà tó bá pé òun ṣe àwọn tí wọ́n àwọn akúkún kí mú bẹ́ẹ̀ na ń dáwọ̀ oṣù tó mọ̀ ọkàn ogun àwọn òkúkú mú sí bẹ́ẹ̀ na ta tẹ́lẹ̀ àjálè àṣẹ ìjìnà ẹ̀sùn tó kàn wá ókè ẹ́ ó gbọ́dọ̀ ṣe wá ìtako nǹkan tó ṣe sí òga ó gbọ́dọ̀ ṣe wá sí láti pèpè síbi tí ọlọ́run ọba tó ṣe lọ́rùn ẹ̀ àti ibi tí ọlọ́run bá kọ́ka lọ. ìgbà tó bá tó ṣì yẹn ìmọ̀ ẹ̀rọ tó ní ojú ìlú wájú ọlọ́run lọ. ṣùgbọ́n mò ń kí mò ń gbá ilẹ̀ ìgbàpọ̀ owó mò ń lọ mò ń ṣe dáadáa fún ojú mi ní ìrẹ́ mú kí ní ṣe jùlọ ní jáde ní ìtafẹ́fẹ́ ní ìgbowó èlé alhamdulillah ní mo ti tò kò ní láti fi wá tuntun ní láti fi wá àfikún tó bá ti wá àfikún tó kúkú ìfojú ọ̀nà ọlọ́mọba ìgbà yẹn lè tó mórí bọ́ ìgbà yẹn ni áyà yá ayé ẹ̀mẹ̀rí na áàmù láyà gbogbo mọ̀ gbọ́dọ̀ ìgbà tẹ̀lé ètò ìgbà yẹn ni ó ṣe mọ́ wa lára ọlọ́mọba ń gbọ́ pẹ̀lú olùgbọ̀gbọ́ àwọn tó sọnù wọn ní lára rẹ̀ إذا قضيت السن أتم دليل الجنة bàtí sẹ́ǹ bẹ lórí ojú ọ̀nà tẹ́ ṣe ojúṣe tó yẹ kẹ́ ṣe ẹṣẹ́ wà sí fún wọn eré ìpápàtà tọ́tọ́ bá bèèrè lọ́wọ́ gbogbo wa àbẹ́nìkọ̀ ọ̀tán wa gbogbo àwọn insecurity tó ń lọ yìí economic breakdown ni ẹ̀kọ́nọ́mí ti ní kẹta tí ló fà á ẹni bẹ́ẹ̀ ti sáré ìdí òsò náà ní pé ìdí kúrò níbi òfin ọlọ́run wa tòmó yọ lórí wọn tẹ̀lé náà ló ń pé àwọn olórí tó wá di twenty twenty three a máa ń gbogbo ọmọ yọ kúrò kẹfà yọ kúrò ní oríkì nǹkan tí ó wọ́ kòtò tó ṣẹlẹ̀ ní tó wọ́ kòtò tó ṣẹlẹ̀ wọ́n ṣe pọ́blẹ́mù olórí la ní àní pọ́blẹ́mù ara lọ́nà wo oníṣẹ́ àwọn èèyàn gún nítorí òbí òfin ọlọ́run lọ kò lè sí solution àti fún padà síbi òfin ọlọ́run lọ. kò ló jẹ́ pé ibi táwọn ọba ti gún kúrò bí òfin ọlọ́run lọ ìtàkùn ní insecurity ni ó máa fẹ́ nínú ìgbésí ayé wọn pẹ̀lú jẹ́ pé ṣe bá wù àwọn ìlú ní sáńpé ní àwọn developed countries yìí àbáwọn civilized countries ní kan àtàwọn míì réèkì ìpànìyàn tó lọ ń bẹ̀ ó pọ̀ ju nàìjíríà lọ ìrẹ̀lẹ̀ ti rọ́mọ ìṣeré tí òjò ọmọ ọdún mẹ́jọ lọ adẹ́gbẹ́mọ á ní ìyànpa láwọn daily occurrences tó lè rán láti mọ̀ pé àwọn insecurity tó ń lọ ou títí wọn ó kéré títí tí wọn bẹ́ẹ̀ ni owó ń bẹ wọ́n jẹun ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà ọkàn wọn náà ò tún balẹ̀ lọ́nà wo aṣèwádìí ibi tẹ́lẹ̀ ní kọ́míìtì suicide téèyàn àti páyé ni mo fẹ́ para mi àwọn olùdí amẹ́ríkà ń tẹ̀sán mọ́ra ṣé lórí pé kòrò ń jẹ ní oúnjẹ ṣùgbọ́n kò sí ìfẹ̀kùnbalẹ̀ ayéṣù ayéṣù gbogbo jẹ́ tó fi owó jẹ ṣùgbọ́n ayéṣù yìí olóògbé wípé kò sí ibi tá a ti lè rí fọ̀kànbalẹ̀ àyàfi níbi òfin ọlọ́pàá ọlọ́pàá subhanahu wa ta'ala ní àlá بذكر الله وتنقل القلوب ọlọ́run bá ní oṣù tí ó gbọ́ ìgbóni ìmọ̀jú ọlọ́run wa ní kíkà nínú múlò òun ni ìfọ̀kànbalẹ̀ máa fi fa ọkàn òun ni ìfọ̀kànbalẹ̀ máa fi dé bá ọkàn sọ ọ̀rọ̀ àwọn olóòlùwà kan àwọn olóòlùwà yìí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀lẹ̀ ẹ̀ṣẹ̀lẹ̀ láti mọ̀ pariwo lọ́wọ́ àti bàbá padà sí ibi ìṣẹ̀lẹ̀ náà àbí tá a bá tí ń fi ara wa inna Allah la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ọlọ́run bò ní change condition àwọn èèyàn tó change condition ara wọn. so ọ̀rọ̀ yìí ó ń bẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú táwọn bá gba ìjọba wa ó dá tá a bá gba ìjọba ó ṣùgbọ́n bá ọdún ọdún àwọn òbá gba ó ti dọ́wọ́ wá ti jáde ṣẹbára wa náà mú so àwọn ìjọba wa rẹ̀pílítà àwọn aráàlú wọn rẹ̀pílítà àwọn aráàlú òun ìjọba wa فلما سبحانه وتعالى وكذلك نولي بعض الظالمين بعضا بما كان يكسب قال انه على قصه àwọn tó ń gbórí kúrò sí òfin ìjọ ọlọ́run ọba tó ń tàpá tó sí ìjọ ọlọ́run ọba tá a bá fẹ́ kí ilẹ̀ ṣe lórí fún wọn àwọn ara wọn náà láti ṣe lórí. ìyẹn ká lè sínú torí iṣẹ́ torí iṣẹ́ ló jẹ́ kí wọ́n á máa sọ wọ́n á ní kàmáà tẹ̀kọ́ òru ìwọ́n ń bá ìwé ìtẹ̀tẹ̀ bá jẹ́ ìwé ìlú ìwé ìrìnàjò bá jẹ́ òun mọ̀tò tó jẹ́ olórí nínú oúnjẹ. sọ ni jẹ́ kìí jẹ́ sábàáni kóńtò solution to problem ìtàǹfà ní nàìjíríà lórí very simple olùtẹ́lẹ̀ ní àti ẹ̀ káfíńà èmi àti ẹ̀ káṣe yìí nìtù títí ẹ̀ káṣe káṣe kí n fún ọlọ́mọba lẹ́tọ̀ọ́ rẹ̀ kí n bẹ̀ fún èmi ẹgbẹ́ mi lẹ́tọ̀ọ́ wọn kí má jàǹkà ọlọ́mọba kí bẹ̀ má jàǹkà èèyàn ṣùgbọ́n tí wọ́n gbàgbọ́ ọlọ́run ọba ظهر الفساد في البر والبحر ìbàjẹ́ aburú tàbí lórí ilé náà máa rí lọ bí máa kásẹ̀gẹ́ ẹ̀yí náà látara kí ni àtọ̀ọ́fà wa lè àwọn ènìyàn rí léyìn òbí ipa bá àwọn lọ́rẹ̀ àmìlò díẹ̀ nínú iṣẹ́ ọwọ́ wọn kùn wọn lọ́wọ́ bá fẹ́ máa tọ́ wọn làálàhùn yọ́ṣẹ́rùn làálàhùn yọ́ṣẹ́rùn kálẹ̀ bá padà kúrò níbi ìlànà tó ń tọ́ tó ń fa orí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń ní padà àbòsítọ́ ní ìyẹn náà ni wọ́n máa ṣe lọ ọ̀pọ̀rọ̀ àwọn èèyàn wọn ò ní padà àbòsí yẹn náà ni wọ́n máa ṣe lọ ní gbogbo àwọn ọ̀rọ̀ yìí ni ó ṣe tàn sí rẹ̀ sọ́lọ́mọba subhanahu wa ta'ala olùwọ̀mà asọ́ọ́bàkùn ní musibati fàbí náà kásábàkùn àìníkùn wọ̀yá kú àti kìí ọlọ́run ní àtẹ́wò tó bá ṣẹlẹ̀ sí àfọwọ́fà ìlú àwọn àtẹ́wò tó ń ṣẹlẹ̀ sí ní àwọn àjálù àfọwọ́fà ìlú wọ̀yá àpò ìjẹ́sí rí ọlọ́run wọn ń ṣàmójúkò tó pọ̀ bẹ́ẹ̀ sí torí pé tó bá ní kí òun bí àjẹ nílẹ̀ ṣíṣe àwọn ẹ̀rìn máa tẹ́ra kalẹ̀ àbáwọn ìyàmì sáábà ẹranko kan òṣìṣẹ́ sọ lórí so ìwọ gẹ́gẹ́ bí mùsùlùmí èmi gẹ́gẹ́ bí mi sì ní kí ni wé àwọn níbi àwọn problem stand by ló kú òun náà ni àròjó ìdàgbà afẹ́rí para lọ́sọ́dọ̀ ọlọ́run bá tá a bá fẹ́rí para lọ́sọ́dọ̀ ọlọ́run bá ayọ̀ ọlọ́run bá tó sọ wípé wọlé àhàlẹ́ ìkúrọ̀ آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض يشهد الريح أنت أراد أيضا wọ́n ti gbàgbọ́ ní ọlọ́run wọ́n jẹ́ pé ọmọ ọba tọ́mọ wa ní ṣíṣe ní ṣe àwọn kẹtọ́líkẹ́ jìnà tí wọ́n jìnà sí lápapá àlẹ́ yìí báraka ní ẹ̀sán náà wọ̀ àwọn oore látòkè láti sàlẹ̀ ọlọ́run láà ṣe fún wọn wọ̀lá ti kẹ́tẹ́mù ọlọ́run bá ń ṣùgbọ́n ọ̀pì ọ̀rọ̀ ọlọ́run bá nírọ̀ ọ̀pì ọ̀rọ̀ ọlọ́run bá nírọ̀ àwọn ọlọ́wọ́ bá àwọn àti àwọn yẹ kàkánì pẹ̀lú nǹkan tó ṣe pé wọ́n ṣe ní iṣẹ́. ọlọ́wọ́ bá àwọn àti àwọn wá sí àárín kí nǹkan kan náà ní ọdún sọ. iṣẹ́ ọwọ́ wa ó mápa púpọ̀ iṣẹ́ ọwọ́ wa òun là á fi gbé ìgbésí ayé rọrùn iṣẹ́ ọwọ́ wa òun ni tí ó lu àwọn rí ìbáwí látọ̀dọ̀ ọlọ́wọ́ tó ló fi jẹ́ pé ó pàtàkì púpọ̀ ká mójútó àárín ó pàtàkì púpọ̀ ká mójútó àárín eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé ìgbà tí ní gbogbo sáàmì oríṣi olórí wa olórí ni ó da olórí ni ó da olórí ni ó gbogbo òkú lórí pọ̀lẹ́mù àwọn aráàlú làní pọ̀lẹ́mù táwọn aráàlú bá fúnra wa ṣe àlámàrí wa yóò darí àlámàrí wa ó darí ṣé pàtó àwọn ọmọ náà sọ̀rọ̀ káàrí àṣà ọlọ́pàá wọ́n ní عين أصولنا الفساد في البر والبحر هو wọ́n ti jẹ́ kó balẹ̀ kan ní áìláńdì ní àtìlú ńlá báwọn yẹn ti ń ṣe láwọn àlú tí wọn àti létí omi ní ṣe láwọn àlú tó ṣe kó mi lọ́rọ̀ kíríkà wọn àìsí fọ́sọ́ọ̀dù máa yí sí ìtumọ̀ rẹ̀ òun ní pé ìjà yìí wọ́n bàjẹ́ wọ́n náà sùn àwọn bákan náà wọ́n dínkù wọ́n ìlú ìhàfà àwọn àárẹ̀ lóríṣiríṣi àwọn nǹkan àbàjẹ́ bí ha ó ń ṣẹlẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ wọ́n fi àpótò bákan náà ó ń ṣẹlẹ̀ táwọn ìjọba fúnra wọn ilẹ̀ àmọ́rọ́ wọlọ́bá àwọn àárẹ̀ oríṣiríṣi àtàwọn àjàkádàrù wọ́gẹ́ ìrùbáyé وغير ذلك حديث أثنيات الخليل وذلك máa kọ̀ sí ọmọ àìsí tó tẹ̀lé yìí òun náà ni tí wọ́n ṣe níṣẹ́ nínú àmàlì pa sídà nínú àwọn iṣẹ́ burúkú iṣẹ́ tí ó ga ẹ̀lmú sídà lè kọ́ bí ṣe àwọn iṣẹ́ tí máa pa nǹkan jẹ́ عامل مذكورة شركة رمان بالناصر الفاحدي ومن أمام كتاب أرقوي اللهم بشير lèyòbí kan bá àwọn lẹ́rẹ̀ ánìlú láti jẹ́ kí wọ́n tọ́wọ́ lára ṣe ọwọ́ wọn àì lè àdámú àmì ìjáàzí alàlàmàlì wọ́n mọ̀ wípé àtàwò ìjáàzí alàlàmàlì jọ ọba onímọ̀ san lẹ́sàn lórí àwọn ṣẹ́kẹ́ yẹn bá ṣe àájẹ́ lọ́wọ́ nínú ìtọ̀jọ́ ọlọ́mọba wá ti pè fún wọn lágbègbè ìjà ìjàzá àmàlì gẹ́gẹ́ bí kí lára ẹ̀sán iṣẹ́ wọn ìdúnyà láyé bí ní àdánjẹ́rì òní nítorí ká lè bá ṣẹ́rí padà láàdáwó jẹ́rì òní nítorí ká lè bá ṣẹ́rí padà an àmàlù méje afọ̀rọ̀lọ́wọ́ nínú ìfàtàlì máa afọ̀rọ̀ tó mú aburú wá bá wọn pàtàkì fún àwọn àrùn látara tí wọ́n tẹ́lẹ̀ tó bẹ́ẹ̀ condition wọn yóò di sọ tí ó gbà padà wọ́n yẹ tẹ́lẹ̀ nínú àmúrò ọ̀rọ̀ wọn náà yóò di sọ tí ó gbé wéré فسبحانه أنعم ببلاء من مولى الله وبطشه ó ṣe ìjẹ̀ra fún wa bíbala ìlú pẹ̀lú àwọn àdánwò rẹ̀ ọ̀tàkọ́ lọ́rọ̀ bí ọgbọ́n bá ti bákan náà ojú ṣọlá pẹ̀lú àwọn ìjẹníwà rẹ̀ wà nígbà فلو أضاقه جميع ما كسبوا ما ترك ó jẹ wọ́n níyà pẹ̀lú gbogbo tí wọ́n ṣe níṣẹ́ máa tàràkà aláàbá àríyàmù dáàbà kò ní fi ẹranko kankalẹ̀ lórí ilẹ̀ kò ní fi ẹranko ẹyọ kan ṣe ṣe kalẹ̀ lórí ilẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ ló ń jẹ àwọn èèyàn náà ìyà díẹ̀ torí káwé ronú sí wàdà ká tó bá lọ sọ́dọ̀ ọlọ́run wa ó túmọ̀ sí pé ọlọ́pàá subhanahu wa ta'ala ó ṣe dáadáa fún wọn ó tún ṣàánú wa níbi ìyàdórí jọ torí pé àwọn iṣẹ́ tá a ṣe pọ̀ láwọn iṣẹ́ tí ó da iṣẹ́ tó ṣe nípa bá ń wo orí fún ìfẹ́ tí ẹ̀ ní ó yẹ kó tu ìyàtá ń bá lọ tá bá ń ká ìfẹ́ tí ẹ̀ nígbà tí ọlọ́run bá tún àwọn alápàṣẹ wípé kó wọ́n pààyàn ó ní o gbọ́dọ̀ pààyàn. at the same time ọlọ́run ọba ń dáàbò bò ẹ̀ ní ibi tiẹ̀ níbi pípa torí pé àṣẹ náà ọba fẹ́ mọ́ tẹ̀lé àwọn èèyàn lọ́nà àbàjẹ́ ìwọ lọ́wọ́ bá sọ fún sọ fún billions of people ìpín kan wọ́n pẹ̀lú ìdí ẹ̀dá tó tí wọ́n bá pẹ̀lú ẹ̀sìn kan lọ́nà àbòsí yàrá thousands of people ọgbẹ́ gba ẹ̀mí ìdí ẹ̀kọ́ lè gba ẹ̀mí ìdí ẹ̀nà bá wọn àbòsí ṣùgbọ́n wọ́n fún ìbára wọn lè ní rípù ìfẹ́ ti fi ní yóò lágbára ọlọ́run bá ní ohun ẹ̀ṣẹ̀ ìmọ̀ pẹ̀lú ọmọ ọlọ́run pẹ̀lú ìyàwó ìyàwó ìwọ́n ló jáǹfà ní ibi ìtumọ̀ ẹni tó káwọn èèyàn ọgọ́rọ̀ àwọn èèyàn ọgọ́rùn èèyàn ẹgbẹ̀rún èèyàn ká má ṣe dìnnà pẹ̀lú ọmọ bíbí inú jẹ ká má ṣe dìnnà pẹ̀lú ìyàwó bíbí jẹ tó tẹ́tí ọba báyàwó èèyàn kan ṣe dìnnà yàrá ló sàn dìbò tọ́tọ́ bu ìyàwó bíbí jẹ náà ní ọ̀nà tí wọn náà fi gun orí ìyàwó èèyàn kan àbí méjì káwọn orí mú ìfẹ̀ tiẹ̀ ní ọba yàwó níyàwó náà ìyàwó kan náà ló bá fún ìyàwó níyàwó èèyàn thousand àwọn abáyàwó ti ẹ̀sùn tàbí tó yàtọ̀ ìwọ́n bó di ayé bákan náà mọ́tì ìyàn tó bá ṣe business ìwọ̀lọ́lá ọba fún ṣùgbọ́n ẹni tó ní àǹfààní ẹ̀jù ìwọ́n náà nù torí pé ọlọ́run bá sọ fún thousands of people ká mọ́tì ìyàn bá ń ṣe business pẹ̀lú rẹ̀ torí pé títà ọlọ́pọ̀ fi bùbá tí ìjẹ́ ń gbàtà ń ṣe bísíẹ̀sì pẹ̀lú ẹ̀ ó ti gbà wọn eléyìí gba eléyìí jẹ eléyìí jẹ ó ti tán àárín àwọn nǹkan wọ̀nyí ni àǹfààní wá gẹ́gẹ́ ní ṣùgbọ́n tá a bá kọ̀ tá a mọ wípé tọ́nà ní ká má ṣe ìlà máa ṣe àmọ́ rí ní lórí ìfẹ́fẹ́ ìlọ́lọ́mà sọ pé wọ́n ara ìfàfáàdì fi bárùwẹ̀ báàrì jù máa kásábà ayé ìmọ̀lẹ́ àwọn ìbàjẹ́ táàrin àjálù táàrin òkú táàrin lórí ilẹ̀ láwùjọ ọ̀kan bó bá ti pọ̀ sí láwùjọ ọ̀kan lòbó ṣe pọ̀ sí afọ́ọ̀pọ̀ àwọn èèyàn ní eléyìí fáìn eléyìí oúnjẹ owó èèyàn lọ́nà èrò eléyìí ṣe sì mẹ́ ó ṣe sì mẹ́ pẹ̀lú àwọn amúnisú ìfẹsẹ̀ àwọn nǹkan wọn gbogbo àwọn pariwo àà yóò fara rọ ìkan lé ìlú ọ̀gá àwọn olóríwá yìí wọ́n ti ẹni ṣe rárá bóò náà ṣe fẹ́ rí ṣe àwọn akẹ́kọ̀ọ́ tó máa wọ́n ti bá jẹ́ tó wọ́n lè rí iṣẹ́ yìí àtàwọn akẹ́kọ̀ọ́ fúnra wa bá fúnra wa ṣe tí ìlú jẹjọ fúnra wa bá dáa tí èmi ti bá dáa tí wọ́n náà dáa tí gbogbo wa dáa ìgbà yẹn nǹkan ó tó في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون الشيخ عبد الرحمن بن ناصر القعدي وانصر الله سبحانه وتعالى وتشان وكيوم به وذكي على كل شيء الله تشان وكيوم به سبحانه وتعالى يا يوم الجبايل fẹ́tù ọlọ́pàá subhanahu wa ta'ala ó fẹ́ sí ìyàjẹwà bó ṣe tó fi jẹwà ní wàláwù áwùdù láwù náà ká bí máa ká tẹ̀bù máa kára ká làbá ìyá ní dáàbà tó bá tó bá ṣe ń ba olé ètò ìṣọlọ́wọ́ bá bá ṣe ń jàǹkà ara wa tó bá ṣe ń ṣàbòsí fún wa tó lọ́lọ́run fẹ́ fi ní ká máa fi jẹyà ní kò ní sí ẹranko kan tí ó ṣe kò lórí rẹ̀ máa àjẹkẹ́ni àti kàtún àwa yìí ká kọ́ntribútì sí bóòlù àlékà ń gbé yóò ṣe dáa òun ṣe bí bóòlù àyè ṣe bàjẹ́ àwọn tí wọ́n ń ba ayé jẹ́ lónìí wọ́n tẹ́ra wọn gẹ́gẹ́ bí ẹni tó fún ayé ṣe ọlọ́pàá sọ fún ẹni tó láti ṣèlú ìfipá ọmọ balẹ̀ jẹ́ wọ́n ní kí n sọ̀rọ̀ aláàmì ló ti hàn àwọn tó ayé ṣe ẹ̀ ń tó ayé ṣe pẹ̀lú pé ní ẹ̀mẹ̀gàláìsì àbọ̀ṣẹ̀ ẹ̀ńtọ́ ètò pẹ̀lú pé ẹlẹgẹlẹ́sì àwọn ìlú àpàjẹ́ àwọn nǹkan tí ó dé kí nǹkan náà dàrú ẹlẹgẹlẹ́sì àwọn nǹkan ẹlẹ́nìtàn àìṣe ọlọ́run ti ká ọwọ́ ta alá ẹ̀yìnà ògbólógbò sèlú ọlọ́run àwọn gẹ́gẹ́ lòdì rẹ̀ jẹ́ òbí jẹ́jẹ́ nínú àwọn náà dáyọ̀ èrò jẹ́ pé eléyìí tó pàtàkì kéèmì àti káwò dáadáa káwọn ọ̀gá náà wọn tó ń parí bẹ́ẹ̀ tó ṣe tó ṣe wọ́n rò pa wọn fún ayé ṣe alábọ́mọ̀ pé à ń ba lójú àbáǹtì ṣe apàdà nínú ìṣirò ọlọ́run lọ sí káàkó ọ̀tàrà abẹ́lẹ́ wọn bá sì káàkó ọ̀tàrà tó ṣàánú ìfọ̀kan tó fi ẹ̀sùn wa lè fi ojú ọ̀nà rẹ̀ وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك لا هم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب والسلام عليكم ورحمة الله وبركاته من